آه. والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى في الحديث السابع والعشرين وأربعمائة وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا صلى أحدكم الجمعة فليصلي بعدها أربعا رواه مسلم وعن السائب بن يزيد رضي الله عنه أن معاوية رضي الله عنه قال له إذا صليت الجمعة فلا تصلها بصلاة حتى تتكلم أو تخرج فإن رسول الله صلى الله عليه وسلم أمرنا بذلك ألا ألا نص ألا نصل صلاة بصلاة حتى نتكلم أو نخرج رواه مسلم وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم من اغتسل ثم أتى الجمعة فصلى ما قدر له ثم أنصت حتى يفرغ الإمام من خطبته ثم يصلي معه غفر له ما بينه وبين الجمعة الأخرى وفضل ثلاثة أيام رواه مسلم آه، حديثي آه، أنا تونسي pẹ̀lú apá nínú àwọn òfin eléyìí tó jẹ mọ́ sọlátul jùmọ̀ àdìsí alákòókò ó wá látọ̀dọ̀ Abi Hurayra radiyallahu anhu ó ní òjíṣẹ́ ọlọ́run káàtì ọlọ́lọ́wọ́ wa kó máa bá ó sọ idha salla ahadukumul jumu'ata ní ìgbà tí ẹnìkan nínú yín tó bá ṣe sọlátul jùmọ̀ tọ́bàn àti mọ̀ ikú kò lè dá ṣe salatul jumu'a ó túmọ̀ sí kéwọ́n àti bá ṣe salatul jumu'a tán lẹ́yìn imam falyusalli ba'daha arba'an onítọ̀hún ya tún ṣe náfìlà rákà mẹ́rin o lẹ́yìn salatul jumu'a alimami muslim ló gbà wá àdìsí ń tọ́ka sí wípé a ti mọ àwọn asúnanù rawatib àwọn súnà tánàbí kì í ṣaláìṣe tó bá wà nílé àwọn ètò ní í ṣe pẹ̀lú àwọn asọ̀làwátìl mafrúdà báyà ṣáájú àbí lẹ́yìn ìgbà tá a bá parí asọ̀làtìl mafrúdà. ǹjẹ́ sọ̀làtìl júmọ̀ àná ọwọ́ ní súnà tún rọ̀tìbà bí àbí ò ní súnà tún rọ̀tìbà sọ̀làtìl júmọ̀ kò ní súnà tún rọ̀tìbà qawlan wahida kò ní súnà tún rọ̀tìbà tún qawlan wahida àmọ́ súnà kan wà tọ́jà pé marghubun fiha liman salla al-jumu'ata ba'da al-jumu'ati ṣùgbọ́n súnà kan wà tó ṣe pé à ń fẹ́ kí kékeré ó ṣe lẹ́yìn jumu'a fún gbogbo ẹni tó bá ṣe salatul jumu'a amma qabla salatul jumu'a kò sí súnà kan tó ṣe kí wọ́n ní ká ṣe eléyìí tó ní í ṣe pẹ̀lú salatul jumu'a yàtọ̀ sí pé ẹni tó bá wọ masjid à ń fẹ́ kó ṣe kí ni kó ṣe tahiyatul masjid gẹ́gẹ́ bí àdìsí tó ti síwájú nípa àtẹni tó wọnú masjid tó sì lọ́ọ́ jókòó al-Ghatafani tánàbí sallallahu alaihi wasallam síbi léèrè asọ̀lẹ́yìt ti ṣe sọ láti bí ó ní rárá ó ní wa awjiz fihima dìde kó múra káà kó o sì ṣe rákà méjì náà ní fúfúyẹ́ eléyìí fi hàn wá ìgbé sọláàtúl jumu'ah òsì náfìlà kan ratibatun qablaha wala ba'daha illa liman sha'a an ya'tiya bin nafilati ba'dal jumu'ah àfẹn tó bá fẹ́ láti mú náfìlà wá lẹ́yìn sọláàtúl jumu'ah jẹ́tẹ́lẹ́ ìbáyé wa a rí i pé gbólóhùn tó wá nínú hadith yìí wọ́n fẹ́ dàbí ìgbà tó so yìí pé náfìlà rákà mẹ́rin lẹ́yìn sọláàtù jùmọ̀ àyẹn yàtọ̀ sí pé ó bá òfin mu ọ̀ràn yẹn ni nítorí bó ti ṣe wá ní pé idha salla ahadukumul jumu'ata. ní ìgbà tí ẹnìkan nínú yín bá ṣe solatul jumu'ah falyusalli ba'daha arba'an kọ́ya múraká mẹ́rin wá lẹ́yìn rẹ̀ falyusalli láàmù yẹn láàmù amúr tó bá kọlu fẹ́ẹ́lì mọ́dọ́rẹ̀ fẹ́ẹ́lì mọ́dọ́rẹ̀ yẹn yẹn jẹ́ majzum fẹ́ẹ́lì mọ́dọ́rẹ̀ yẹn yóò ṣe ìfádẹ́tul amúr. a sì mà nínú sẹ̀ríà wípé àti wá nínú alukur'an àbí sunna tí nǹkan kan ọ̀sẹ́rì rẹ̀ kúrò nídìí kọjọ́ ọ̀ràn àyàn ọ̀ràn àyàn ni. tó bá jẹ́ pé ọwọ́ àdìsí lásán ló bá wá a jẹ́ pé kò bá já sí pé ọ̀ràn àyàn ní ká máa yan náfìlà rákà mẹ́rin lẹ́yìn sọ̀látul jumu'ah. ṣùgbọ́n nínú sọ̀híhì mùsùlùmí kan náà àdìsí mi tún wá tó sọ́ọ̀rì fún lihadal amri àníyàtàmá ọ̀bọ̀lẹ̀ lòjò tí ń sẹ́rí àṣẹ yìí kúrò nídìí kọjá pé ń tọ́ka sọ́ràn yẹn nítorí pé tádìfì kan bá wá ní báàbù kan nípa ọ̀rọ̀ kan tó wáyé kó nìkan lọ wá nílò lè máa kọ́mẹ́ǹtì lé lórí lọ́wọ́ sọ pé sọ báyìí tọ́ka sí báyìí tọ́ka sí báyìí ṣùgbọ́n ìgbà tó bá ṣe pé lórí ọ̀rọ̀ ẹyọ kan àdéhìí tó wá ó tó mẹ́wàá so o gbọ́dọ̀ kó gbogbo àdìsí mẹ́wẹ̀ẹ́ wáyà síwájú kó wọn síra wọn kó jọ wọn wò eléyìí ni ó fún ọ láǹfààní àti gbàgbọ́ yìí tó dópin nípa àwọn àdìsí yẹn kì í kà sí pé àdìsí ẹyọ kan iná lọ kàkà tí ó fi jẹ́ pé àgbọ̀ yìí rẹ̀ yóò jẹ́ kọrí nkọ̀dí ẹ̀rí pé ara ti máa ń dá wàhálà lẹ́nu pé ìwọ ní sàn àdìsí ẹyọ kan lórí àdìsí kan tó rí yẹn inú rẹ̀ náà ló ti mófin inú rẹ̀ ló ti ń pa inú rẹ̀ ló ti ń kún sọ eléyìí àṣìṣe lè pọ̀ ń bẹ̀ ẹni tó rírọ àdéhìí báyìí ní sìn tí ò rí mi wọ́n sọ pé ọ̀ràn yẹn ni abọ́dọ̀ sí rákà mẹ́rin lẹ́yìn sọ̀láàtì lójúmọ́ ṣùgbọ́n ẹtùjá wò rí wáyà mi eléyìí tó tún wá nínú sahih muslim yìí kan náà anabi sallallahu alaihi sọ pé man kana musalliyan ba'da al-jumu'ati falyusalli arba'a man kana ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe sọ̀láàt náfìlà lẹ́yìn júmọ́à kò sí rákà mẹ́rin sọ̀rọ̀ yẹn nu ẹnikẹ́ni tó bá fẹ́ láti ṣe sọ̀láàt tí í ṣe náfìlà lẹ́yìn júmọ́à kò ní tọ̀hún ṣe rákà mẹ́rin eléyìí jẹ́ sarifan lil hadith al min an yatamahhada lil ó ti sẹ́rí àdìsí alákọ̀ọ́kọ́ kúrò nídìí kọjá pọ́nrán yẹn ní tọ́ka sí. fayabqa ala al-asl yọ abẹ lórí pé ìpìlẹ̀ bí náfìlà ṣe rí lọ́nà ẹni tó bá fẹ́ abẹ́ni tó bá fẹ́ ẹni tó bá fẹ́ kó ṣe ẹ ọgbà ládàá ẹni tó bá sì ṣe kò sẹ́sẹ̀ lọ́rùn rẹ̀ eléyìí fi hàn wáyé pé kì í sọ ọ̀ràn yẹn òun náà ni kí a sì rákà mẹ́rin yẹn ba'da salatil jumu'ah hadith yìí sọ pé rákà mẹ́rin báyìí sọláàtì jùmọ̀à a sì rí nínú àwọn hadith míì pé ń bẹ nínú sí anabi sallallahu alayhi wa sallam pé ńgbà tó bá padà sílé báyìí sọláàtì jùmọ̀à ó máa mú rákà méjì wá ní náfìlà ni hadith yìí sì sọ pé mú rákà mẹ́rin wá lẹ́yìn jùmọ̀à anabi sì máa mú rákà méjì wá lẹ́yìn jùmọ̀à èwo lọ́lọ́lá jù sí ká máa ṣe rákà mẹ́rin ni àbí ká máa ṣe rákà méjì àwọn olùmọ̀sọ yìí pé ẹjẹ́ àwòwò ibo ni wọ́n sọ pé tí máa ń ṣe rákà méjì ilé rẹ̀ tó wá ṣẹlẹ̀ rí pànàbí sallallahu alaihi wasallam parí salatul jumu'ah àwọn amúnáfílà wà lẹ́yìn jùmọ̀ àràkà méjì ní masjid kò ṣẹlẹ̀ rí tí ó bá ṣe náfílà yẹn ba'da salatul jumu'ah fil masjidi ńṣe ló máa mú wá ní rákà mẹ́rin eléyìí ń tọ́ka sí pé àti rákà mẹ́rin àti rákà méjì ọ̀kan nínú méjèèjì ò takora wọn ṣùgbọ́n ibi tí a máa gbé ọ̀kọ̀ọ̀kan nínú méjèèjì sí ń kọ́ ńlọ́sọ̀tọ̀ọ̀tọ̀ fàríhì man kana musalliyan ba'da al-jumu'ati falyusalli arba'an fil masjidinu bayna bracket ìyẹn tí ó bá ṣe náfìlà o lẹ́yìn sọ̀látùl jumu'a o kó múrákà mẹ́rin wá o ìyẹn tó bá ṣe pé nínú masjid ni ó bá ti ṣe. ṣùgbọ́n ìta gbó wọn nàbí sallallahu alaihi wasallam máa ń ṣe múrákà méjì yẹn fadhalika khassun biman arada an yatanaffala ba'da al-jumu'ati fi baytihi eléyẹn ó dá dúró gédégbé fẹ́ni tó bá fẹ́ ṣe náfìlà lẹ́yìn salatul jumu'a nílé tiẹ̀ èwo wá ni wọ́n máa ń sẹ́nu méjèèjì kó kálukú ọyẹ fáìlì ẹ̀ àwọn ẹsẹ̀ rákà mẹ́rin ní masjid àbí méjì nílé ìwọ la máa ń ṣe ẹlòmíì wàláì kìí sin kankan wàláì sáà wàlálà tán so nítorí di eléyìí. ìyẹn ń kẹ́kọ̀ọ́ kéèyàn lè bá fi ṣe wa òun àtàwa àtẹ̀yìn ìpèníjà ńlá lélẹ́yìí fún wa táwọn bá bọ́ sábẹ́ ọ̀rọ̀ ọlọ́run bá wa tóní àtàmúrúnà an-nasa bil-birr wa tansawna anfusakum wa antum tatluna al-kitab afala ta'qilun lóde táyà ọmọ pa àwọn èèyàn lọ sídìí dáadáa lásìkò táyìn gbàgbé ara yín káwọn máa ṣe dáadáa kó wọn wà lìjánà kẹyìn ó sì pátì. kọ́mọ́ bá rọrùn fún yín láti wà lùjánà ẹ̀yin lẹ́yìn sì ń kà fún wọn fa ẹ̀ ní làákà ẹ̀ láìṣẹ́ kò sí làákà ẹ̀fẹ́ tí máa ń ẹ jẹ́ kí gbogbo ọjọ́ dé sòkòtò wa kó le ká múra gírí àtẹni tí ń sọ àtẹni tí ń gbogbo alámbùkátà àti wà lùjánà ẹ ibà kọ́ gbẹ̀yìn nínú ọ̀rọ̀ wa nínú wa ẹ̀ẹ́rí sàhábì tó sọ fún anabi sallallahu alaihi wasallam nígbà tí anabi sọ fún pé sal tọrọ ń tọ́ ọba fẹ́ ó sì dáhùn kọ́nà ń gan òró òró lẹ́ẹ̀mejì torí pé ní tí àwọn ń wánu tiwọn àwọn ọ̀wá ti gun volvo àwọn ọ̀wá ti gun chevrolet ní táwọn wá ní kíni aljanna tàbí tí wọ́n sọ fún wọn ní tọrọ ibi tí ẹnu rẹ̀ ọ̀kọ̀ọ̀kọ̀ lọ tó náà léego ṣé mo lè rí owó níbi tó ti kí subhanallah sòṣùgbọ́n sàbẹ̀ ìkìlọ̀ sọ as'aluka murafaqataka fil janna kí ṣe kí wọn àlìjáná lásán àní kí n máa bẹ pẹ̀lú rẹ̀ lálìjáná ẹ̀sìn ọ̀gá náà bíi a fil firdaus al-a'la ní firdaus tó ga tó máa ń bẹ pẹ̀lú ànábì sọ̀rọ̀ pé bíi táwọn ẹgbẹ́ wa náà ni ìwọ náà wà. àwọn akẹ́yìn rudalik sọ̀nfẹ́ nǹkan mi yàtọ̀ sí lẹ́yìn fọkọ́t ọ̀gbọ́n tí mò ń fẹ́ náà nù. kí lóun anábì wa sọ fún un. àìní ala nafsika bi kathrati sujud. ràn mí lọ lórí ara rẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àforíkalẹ̀ fọlọ̀. والسجود هنا أطلق وأريد به الصلاة به الصلاة فهو من باب إطلاق الجزء وإرادة الكل rami lọ́wọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àforíkalẹ̀ fọlọ yẹsẹ pé foríkalẹ̀ lásán ànábi gba lérò yẹn kí sọláàt lẹ́yìn faraid nawafil torí pé kò sí ìtumà fún gbogbo ẹni tó gbárí mọ náfìlà nígbà tí ọ̀ranyàn rẹ̀ ò dúró déédéé kò sí ìtumọ̀ fún síbẹ̀ yìí náà rí inú àdéhùn kò dé sí níbi tí ọlọ́wọ́ bá ti sọ pé wa ma taqarraba ilayya abdi bi shay'in ahabbu ilayya mimma aftaradtuhu alayhi wa la yazalu abdi yataqarrabu ilayya bin nawafili hatta uhibba ẹnìkan wá ti súnmọ́ mi ọlọ́run pẹ̀lú kankan tí mo nífẹ̀ẹ́ sí tó kéèyàn ṣe mo ṣe lọ́ràn yẹn lórí sí ọ̀rẹ́ láì nígbà tó pọ̀ ọ̀ràn yẹn tí tó ń ṣe náfìlà ó ní ó ní ẹ̀yin tẹ́ ń dara yín láàmú rákà mẹ́rin rákà mẹ́rin mẹ́ta ó di mélòó ó di mọ́kànlá ẹ tó fi mẹ́rin kún ó di mélòó mẹ́ẹ̀ẹ́dógún ẹ tó fi méjì ó di mélòó mẹ́tàdínlógún ni làwọn ń ṣe lójoojúmọ́ ó lóun máa ń ṣe mí àtú rákà fil-layl àmọ́ òun àwọn ọ̀ràn yẹn àmọ́ ẹnikẹ́ni tó bá wá ti súnmọ́ lọ àkọ́kọ́ tó ọkọ ṣe láti rọ́lọ́ súnmọ́ oní ẹni gbogbo tó lọ́n sí lọ́ràn yẹn fún ọ. ẹrú ọ̀wá ni yé gbìyànjú lẹ́yìn ọ̀ràn yẹn láti súnmẹ́mi ọlọ́run pẹ̀lú náfìlà títí tí màá fi nífẹ̀ẹ́ rẹ̀. yẹn pé náfìlà máa nítumà fẹ́ni tó bá ń ṣe ọ̀ràn yẹn kò sí tùmọ̀ kankan fẹ́ni tí ń ṣe náfìlà nígbà tó pa ọ̀ràn yẹn tì. sòtúlẹ̀ ìbáyé wa eléyìí fi hàn yí pé ìpèníjà ńlá ni níwájú wa wàláhì wàláhì ọ̀pọ̀lọpọ̀ nínú wa gan tipátipá là ń fi ṣe fọ̀rọ̀ ìtọ́jú ọ̀ràn yẹn ẹ má ti sọ̀rọ̀ náfìlà Aisha nínú àdéhìí kan ó ní tẹ́ ẹ bá fi lè pa kìyàmù lẹ́yìn tì tẹ́ ẹ pa àwọn náfìlà tì ẹ ti sọ súnà ànábì nù sọ ìyẹn gbogbo ẹ lẹ́yìn ọ̀ràn yẹn ẹni tó fẹ́ yóò ṣiṣẹ́ o. gẹ́gẹ́ bí àwọn ọmọ náà gẹ́gẹ́ bí àwọn ọmọ náà náà ṣe ṣiṣẹ́ torí di eléyìí báyìí afẹ́ wà lìjọ́nà ara àwọn nǹkan tá a mójútó nù rákà mẹ́rin lẹ́yìn sọ̀láàtìl jùmọ̀ tó bá jẹ́ pé ní mẹ́sìtì láti fẹ́ mu wa àbí rákà méjì tá a bá délé tó bá jẹ́ pé ilé láti fẹ́ mu wa ṣé kò jẹ́ mẹ́fà báwọn afẹ́ ṣe mẹ́sìtì láti tún fẹ́ ṣe ńlé lọ́dún mélòó tá ń bẹ̀ wá ibi tí bídí àti bẹ̀rẹ̀ nù rò pé yé wa ìgbà man kana musalliyan ba'da al-jumu'ati falyusalli arba'a mo ti ṣe arba'a eléyìí wọn ní masjidu ni tí wọ́n sì lánàá bí tí wọ́n ṣe méjì lé ó di mélòó sẹ́wọ̀n bídé àti wọ́bẹ̀ àbí ọ̀wọ́bẹ̀ ọ̀kanu méjì ni èwo láwọn ní ládájú mẹ́rin mà ní masjid a ah, ṣé a sọ pé nínú òfin ṣẹ̀ríà wípé gbogbo ní tíṣẹ́ rẹ̀ bá pọ̀ jù tẹ́ẹ̀rí tó sì mú wa bá fẹsẹ̀ rinlẹ̀ ìmọ̀ ní ládàá ju ní tó kéré jù lọ. ẹ̀rí wo lára wá wípé afdalu salati rajuli ma kana fi baytihi illa al-maktuba ètò ọlọ́lá jù nínú àwọn sọ̀làwàtì tọkùnrin mú wa oná lè tó bá ṣe ń lé rẹ̀ àyàfi sọ̀láàtù tó jẹ́ ọ̀ràn àyàn tó jẹ́ pé masjid láti máa ṣe eléyàn ló fún eléyìí lágbára lórí ti masjid. ṣé ní kété tá a bá ti wá sálámà lába dìde láti múraká mẹ́rin yẹn wá tó bá pinnu masjid láti fẹ́ ṣe ẹ dì í mú o ẹlòmíì ní padà sílé bá dà sọ̀láàtul jumu'a o. torí kí fa idha qudiyati sọ̀láàtù fantashiru fil ardi wabtaghu min fadlillah الله kathira o ní nǹkan kan tó fẹ́ gbé ọ padà lé ibiṣẹ́ rẹ lọ ń padà lọ sáwá ìpè ibiṣẹ́ ni kò ti lọ yẹn fílà yẹn nígbà tó ti gbéṣẹ́ ẹlẹ́dìọ̀ tó a jẹ́ pé sí ní masjid kò tó máa lọ. síta bá ti wá sálámà tàì sálámà iná bá dìde rárá o gẹ́gẹ́ àdéhìí ti ń bọ̀. sábà parí sọláàtì kan sábà fẹ́ ṣe sọláàtì míì a gbọ́dọ̀ jẹ́ kí nǹkan kan la méjèèjì nítorí kíni kọ́ran èèyàn má bàa lúpọ̀ mọ́ náàfilà kọ́ran èèyàn mọ́ nítorí wọ́n fún wa nínú òfin láti máa da lóru papọ̀ mọ́ sápà. sọmọdà parí ọ̀ràn yẹn yẹn wàá ṣe díkìr ẹ̀rọ díkìr ti fà sọ́là láàrin méjèèjì ti yà wọ́n àbí kò dìde kó omi ti parí ọ̀ràn yẹn yẹn kọ lọ àbí kò ti kọ́kọ́ báyàn kan sọ̀rọ̀ náà kò tó bẹ̀rẹ̀ náfìlà àbí kò tiẹ̀ ti kọ́kọ́ jáde nu mẹ́sídìdì náà kò tó yẹn náfìlà òògùn lẹ́yìn ń sàmì pé eléyìí yàtọ̀ sí eléyìí tọ́ba ajẹ́ bẹ́ẹ̀ ìmáàmù Abu Hanifa rahimahullah ó ní pé sọ́láàtì tá à ń ṣe tọ́ba ajẹ́ sọ́láàtì onírọ́kà mẹ́rin àwọn àjùkọ̀ àtayá lẹ́yìn rákà ẹlẹ́kẹrin ibi tó ti yẹ ká sálámà àwọn alérò yìí pé rákà kejì la ṣẹ̀ṣẹ̀ parí àtàyà alákọ̀ọ́kọ́ là ń ṣẹ̀ṣẹ̀ ń ṣe sẹ́mi kó máa ń ṣẹlẹ̀ láyé ijó òun máa ń ṣẹlẹ̀ tí máa ń ṣẹlẹ̀ láyé ijó láyé ṣe ń kọ́ à yóò ṣẹlẹ̀ yóò tún ṣẹlẹ̀ yóò tún ṣẹlẹ̀ tẹ̀lé tí àwọn afọkàn wa rò lónìí la hawla wala quwwata gbogbo àwọn fáìlì tó sọnù àwọn èèyàn rántí rẹ̀ lónìí àfi bá wọ sọ̀láàtì bí tí fowó Allahu ìgbà náà wọ́n rántí. tọ́ èèyàn wá ń ẹlẹ́ẹ̀kejì ó wá lérò pé tala kọ̀kọ̀ ni rákà mẹ́rin ló sì fẹ́ mú wa náà ti pé kí ó tún wá dìde bá rákà lọ ó ti wá ó ti gbórí sókè láti rùkú kó tó sọ sí níyè pé rákà karùn-ún lélẹ́yìí kì í ṣe ẹ̀kẹta kí ni ó ṣe lọ́dọ̀ tí yóò jókòó ní kíá pé kí ni nítorí tó bá tún tẹ̀síwájú níbẹ̀ yẹn sọláàtì rẹ bàjẹ́ nítorí pé ó ti máa ma fi kún kí ni sọláàtì lọ́wọ́ àárín ìgbà tó rántí o imaamu abu imaamu abu hanifa rahmatulahi alayhi àwọn ní tó ṣẹlẹ̀ ni pé ìgbà tó ti jókòó sàtáyà ní rákà kẹrin yẹn faqad tammat faridatuhu sọ̀láàtù rẹ̀ tọ́jọ́ tọ́ra yẹn ti pé limadha wọ́n nítorí pé as yìí ṣe dandan oníkẹ́kẹ́ parí rẹ̀ pẹ̀lú asalaamualeykum lọ́dọ̀ tánu alimami abu hanifa wọ́n ní tá a bá ti lè ṣe nǹkan yapa ṣíṣe sọ̀láàt nígbà tá a ti parí sọ̀láàt sọ̀láàt ti pé kò nídìí sàlámù alaykum lèmọ́dá wọ́n nítorí àsàlámù alaykum gan kìí sara ẹ̀yà ọ̀rọ̀ sọ̀láàt ní ìsìn máa bá sọ̀láàt rẹ̀ so pa lórí rákà alákọ̀ọ́kọ́ kẹ́nìkan wá wọlé kó a sọ pé asalaamu alaykum ọ̀sálámà sí kí ló ṣe sọ láti ẹ ọba jẹ tọba jẹ́ ike nínú ọ̀rọ̀ sọ láti bá ní asalaamu alaykum sọ ẹ̀kọ́ bá sọ láti jẹ wọ́n sọ pé àwọn rẹ̀ bímọ wà lórí sọláàt ó ní alhamdulillah ṣé sọláàt bàjẹ́ kò bàjẹ́ nítorí alhamdulillah min jinsi aqwali sọláàt wọ́n nù àwọn ọ̀rọ̀ tó jẹ́ ẹ̀yà ọ̀rọ̀ nù sọláàt unlike asalaamu alaykum torí kum yẹn kum yẹn lugatu takhatub èdè ìbáyàn ni conversation tó ńgbà tó ti kum rẹ̀ yín ó ti di ọ̀rọ̀ tí ìsara ọ̀rọ̀ sọ̀láàt wọn nígbà tó ti jẹ́ pé ọ̀rọ̀ tí èsè ìyá ọ̀rọ̀ sọ̀láàt là ń fi jáde nínú sọ̀láàt ajẹ́pẹ́tà abá ti ṣe tí èsè ẹ̀yà àti sọ̀láàt náà ń kọ́ sọ̀láàt ti pé bí kò ọba sọláàtì rẹ dókun kọrọ rọra só lọ́dọ̀ Abu Hanifa sọláàtì rẹ ti ṣe kíni ó ti pé torí ẹ Abu Hanifa ni ńgbà tí èèyàn ti parí sọláàtì rẹ yẹn pẹ̀lú àtayá lọ́dọ̀ tàwọn sọláàtì rẹ ti pé rákà nàmbà fáìfì yẹn àwọn sọ pé náfìlà ló ń ṣe. Raka nàmbà five yẹn wọ́n ní náfìlà ló ṣe ìyẹn ni kó gbé náfìlà wọnú ọ̀ràn àyàn ẹ wo nǹkan mẹ́fà a sì sọ pé lábẹ́ òfin ṣẹ̀ríà ọ̀ràn àyàn ní ká jìnnà sí gbogbo tí ó mú kí ọ̀ràn àyàn ó dàpọ̀ mọ́ náfìlà nínú àwọn sọ̀làwàt ẹ wá wú ọ̀nà tó fi dàpọ̀ mọ́ra wọn lọ́dọ̀ Abu Hanifa tí wọ́n sì ní òbúrú wọ́n á ní rákà karùn yẹn náfìlà ni ìgbà tó wá jẹ́ wípé Sharia akọ̀ fún wa láti máa yan rákà kan ṣoṣo náfìlà ajẹ́pẹ́ yóò tún fi kan kún sódà tí ó fi sálámà lórí náfìlà rákà méjì wàláhì mushkil eléyìí ọjọ́ ọ̀rọ̀ ta ni abu hanif so lọ́dọ̀ tí wọ́n dàpọ̀ mara wọn kọ́tọ́ kọ́tọ́ lábẹ́ òfin ṣẹ̀ríà wọ́n á parí ọ̀ràn yẹn yóò kó tó bẹ̀rẹ̀ náfìlà ní madhabu Abi Hanifa káyipẹ́ apari salatul maghrib nísìn ẹnìkan fẹ́ yan náfìlà lẹ́yìn maghrib immediately tabatu asalaamu alaykum wa rahmatulah asalaamu alaykum wa rahmatulah kálukú wọn ti dìde láwọn hànàfíyà wọn ti bẹ̀rẹ̀ sí ní yan náfìlà kó tó ṣe àwọn adhkar ìtàn Nabi sallallahu alaihi wasallam máa ń ṣe lórí lẹ́yìn asọ́lá sọ́dà abẹ́ kò kúkú dà abẹ́ torí ẹ̀ iná ìlà ti sọ wípé kọ̀tọ́ kọ́ pé immediately taba ti sálámà lórí sọ̀látù jumu'a lèyìn ọ̀hà dìde ní ọmọ múraka mẹ́rin wa kí ni ọjọ́ yọjọ sọ̀látù zuhur ike sọ̀látù jumu'a yẹn àkọ́kọ́ fi gbára gbóná ni wà ilá aláṣùlù nípa àtúgbọ́dọ̀ ṣe zuhur lọ́jọ́júmọ́ yóò jọ bẹ́ẹ̀ àbí oníjọ bẹ́ẹ̀ ẹ̀hẹ́n àwọn oníjọ́ wọn mọ̀ ọmọ alẹ́ rògbò ké mẹ́rin táwa ṣe ní zuhur lọ́jọ́júmọ́ yẹn á ṣe méjì àṣàlámà á tún ṣe méjì àṣàlámà. ámbẹ̀lẹ̀ jàṣe pé lọ́dọ̀ Abu Hanifa gẹ́gẹ́ bí zuhur náà ni wọ́n máa ń ṣe mẹ́rin yẹn wọ́n ṣe méjì wọ́n jókòó wọ́n ṣàtàyà wọn ní sálámà wọ́n tún dìde wọ́n tún mú méjì wá ń máa bá parí rẹ̀ wọ́n tún ṣàtàyà wọ́n ṣẹ̀ṣẹ̀ sálámà tamaman ka salati dhuhr tọ́ ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam man kana musalliyan ba'da al-jumu'ati falyusalli arba'an ẹni tó bá fẹ́ yẹn náfìlà lẹ́yìn salatul jumu'a kó ya mú rákà mẹ́rin wá tí wọ́n gbà lérò ni pé wàá kí mẹ́rẹ̀ẹ̀rin papọ̀ kó tó sálámà kan àbó ṣe méjì méjì kó tó sálámà méjì méjì kó tó sálámà eléyìí lè tọ́ wọ́pọ̀ eléyìí ò túmọ̀ sí pé gbàtà nàbí sọlá àṣìlá sọkò sọláàtù láylì mẹ́tìnà mẹ́tìnà wípé sọláàtù tá a máa yẹn náà fìlà rẹ̀ lóru rákà méjì sálámà rákà méjì sálámà ni àní gbọ́ yé pé mafhumul mukhalafa wípé àmà sọláàtù nàhọ́r sọláàtù an tusalli kayfa shi'ta pé àwọn tó wá gbé sọláàtù tọ̀sán ni ajá yìí pé alẹ́mú mẹ́rin wákàtó sálámà yìí pé wọ́n sọ yìí pé sọ̀láàtù náfìlà tòru rákà méjì méjì ni nítorí pé òru làwọn èèyàn máa ń yan náfìlà jù tó bá wá jẹ́ bẹ́ẹ̀ kò túmọ̀ sí pé tọ̀sán kọ́ ó lè jẹ́ mẹ́rin mẹ́rin torí innahu kharaja makhrajal ghalib. wọ́n jáde láti ṣàlàyé ìtọ́pọ̀jù nínú àkókò tí wọ́n máa yan náfìlà tó bá jẹ́ pé ìtọ́pọ̀jù nínú àkókò tí wọ́n máa yan náfìlà rákà méjì méjì ni èyí tí wọ́n á yàn pọnú tiẹ̀ náà kọ́ méjì méjì náà ni ọ̀jẹ̀. ṣùgbọ́n o tí yẹn bá wọn yẹn náfìlà rákà mẹ́rin ní tẹ̀lé ń tẹ̀lé tó wá sàtáyà kan fún tọ́sálámà tó burú onú òburú onú òburú amalan bi mafhumil hadith pé ntí opposite àdìsí yẹn tọ́ka sí ni mo fi ṣiṣẹ́ bó tilẹ̀ jẹ́ pé ń bẹ́ẹ̀ náà àwọn ẹ̀rí tó lẹ̀ jù ṣùgbọ́n ẹ̀rí torí àárín tó takò àdìsí kan tiẹ̀ tún wá tó sọ láti ń bẹ fẹ́ni tó bá yẹn náfìlà rákà mẹ́rin ní tẹ̀lé ń tẹ̀lé tó fi sálámà kan parí rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé apẹ̀ inú wà láàrin àwọn olùmọ̀ nípa ọ̀fẹsẹ̀ rinlẹ̀ àbí Ile rinlẹ̀ eléyìí jẹba lọ́dọ̀ ìmáàmù Malik rahimahullah àwọn làwọn kórìíra rẹ̀ ọ̀gbọ́dọ̀ yẹn náà fílà lẹ́yìn sọlá tuntun mọ́ àmì síláṣí tó bá tí wọ́n ti ń tẹ̀lé màlìkíyà látòrí dẹ́sẹ̀ lọ́ba wà by the time tí ìmáà bá sálámà títí ìjáde nínú mẹ́sítírì ní tí wọ́n bá fẹ́ dàn wò àwọn tí ó dúró láti fọ èsì fún ọ tí ẹlòmíì gan ọba tiẹ̀ lọ gbé ọjọ́ kùntù láàsì so wọ́n pọ̀ torí wọ́n mọ oko ti tako imam malik imam malik lóun kórìíra rẹ̀ falmadhab ala karahatihi ay tanaful ba'da al ni madhab al àwọn kórìíra rẹ̀ wọ́n mọ̀ á fún ẹ nínú madhabul Maliki wípé arrajihu èyí tó tẹ̀wọ̀n jù onípa àlèyàn náà fìlà yẹn lẹ́yìn salatul jumu'ah wal mashhuru karahatuhu ìwé ètò gbajúmọ̀ jù onípa àkóyèrà rẹ̀ èyí tó tẹ̀wọ̀n jù ọ̀tàkùn ètò gbajúmọ̀ jù èwo lálò ẹ̀yìn nù ẹ̀yìn nù ńgbà tẹ́ fẹ́ takò máàlíkù ní madhabul malikiya àwọn sọ pé èyí tó gbajúmọ̀ jù làwọn ó ti síwájú èyí tó tẹ̀wọ̀n jù torí pé èyí tó gbajúmọ̀ jù ni wọ́n máa fi ṣe fatuwa èyí tó tẹ̀wọ̀n jù kọ̀ fọ́ọ̀mù rẹ̀ gẹ́gẹ́ bí alqabdu was-sajlu ni gbígbọ́ wọlé yà nígbà tá a bá dúró nu sọ́láàt àti ti dáwọ́lẹ̀ wọ́n sọ pé ar-rajih èyí tó tẹ̀wọ̀n jù òní qabdu torí òǹlẹ̀rí rẹ̀ tẹ̀wọ̀n jù ṣùgbọ́n sádùlù kọ́sẹ́rì kan fún wọn ni onímọ̀ ṣòwò olọ́gbajúmọ̀ jù èyí tó gbajúmọ̀ takò èyí tó tẹ̀wọ̀n jù èwo la lò màálìkíyà level èwo làwọn lò mọ̀ṣòwò èyí tó gbajúmọ̀ jù kí èyí tó tẹ̀wọ̀n jù ń kọ́ kọ̀fọ̀ ọmọ rẹ̀ lófin tí kálukú dáwọ́ lẹ̀ láwọn màálìkíyà tọ́ bákan náà anábì sallallahu alayhi wa ó tún wá gba àwọn ọjọ́ mẹ́fà tẹ̀lé ní oṣù Ṣawwal ó sì ní ọ̀dà bí ìgbà tó fi gbogbo ọjọ́ ayé rẹ̀ gbà wẹ̀ tí máa ń ṣe bẹ́ẹ̀ lọ́dọọdún nù. eléyìí ẹ̀rí tó mú amúnádókò ó rinlẹ̀ ṣùṣùwọ́n Imam Malik ni mo kórìíra rẹ̀ lè má dá ó ní mo kórìíra rẹ̀ ètò kíkórìíra rẹ̀ yẹn ó ní mo ṣòwò gbígbà rẹ̀ yẹn ó ní rọ́ọ̀jẹ̀ ìgbà tí ètò gbajúmọ̀ jù takò ètò tẹ̀wọ̀n jù èwo làwọn ó lò ètò gbajúmọ̀ jù ìyẹn ni kí láàrin tiwọn ló ti gbajúmọ̀ òfin sí pé nù sẹ̀rí ìsìláàmù ìyẹn ni kó gbajúmọ̀ lọ́dọ̀ tàwọn ṣẹlẹ̀ yìí jẹ́ báwọn irú àwọn nǹkan yẹn wá pọ̀ kí ló dé tí Imam Malik fi kórìíra sí sèǹtẹ́ẹ̀lì tó mú wá tẹ̀wọ̀n wọn ni saddan lidhara'i saddan lidhara'i láti tilẹ̀kùn káwọn èèyàn gbàgbọ́ yẹn tí ò rí bẹ́ẹ̀ wọ́n fẹ́ tilẹ̀kùn káwọn èèyàn gbàgbọ́ yé ntí ò ṣe déédéé wípé ńlọ ṣe déédéé wọ́n nítorí pé ní ìsìta bá parí solatul jumu'a tí kálukú bá ń dìde tí mú náfìlà araka mẹ́rin wá náfìlà araka mẹ́rin wá àwọn èèyàn tí wọ́n mọ̀ wọ́n lérò wípé lọ́jọ́ jumu'a àwọn yàtọ̀ sí solatul jumu'a àwọn àtúgbọ́dọ̀ ṣe solatul bọ̀ èèyàn mélòó la fẹ́ sàlàyé fún gẹ́gẹ́ bó ṣe jẹ́ bó ṣe jẹ́ nì kakuku tilẹ̀kùn yún mo rò pé gẹ́ẹ̀tì tọ́fà táwọn náà fi sọ tí wọ́n sọ táwọn náà rí sọ àbí wọn ò rí sọ wọ́n rí sọ ọkọ̀ bá nítumọ̀ àti ọ̀bá sáde fi yẹn àmọ́ kò nítumọ̀ mọ́ ńgbà táde sì ti ṣe kíni tó ti wà tó takò torí gbogbo agbárí tó bá fi lè takò àdé àbọ̀takò Qur'an kọ̀fọ̀ ọmọ rẹ̀ bẹ́ẹ̀ lòfin ṣẹ̀rí àṣọ. tàwé Ramadan wọn làwọn aláìmọ̀kan lè lérò wípé Ramadan ò ní jẹ́ Ramadan o láì gba àwẹ̀ mẹ́fà lẹ́yìn rẹ̀ tí ó sì rí bẹ́ẹ̀ táwọn lè tilẹ̀kùn àgbọ́yé kágbọ́yé yìí làwọn fi ni kò sí tọ́jú bẹ́ẹ̀ ẹ mẹ́fà àwọn sì ni tọ́jú bẹ́ẹ̀ pọ̀ ẹgbà torí pé ẹ̀rí tó mú wa ń kọ́ ọ̀dọ̀ bó ṣe jẹ́ ń bẹ̀ ọ́n tọ́ àtiwárí nísìn ọmọ yẹn náà fi là lẹ́yìn salatul jumu'ah ẹni tí bá sì ń ṣe ó pé dáadáa ní í ṣe fúnra ara rẹ̀. torí àwọn náfìlà náfìlà náfìlà náà ni wọ́n fi kún sẹ́ wa táfi rọ́nà lọ́jọ́ gbẹ̀ndẹ̀ alkiyam kọ́nà òjì ká lọ. àdìsí tó tẹ̀lé òun alátọ̀dọ̀ As-Sa'ib Yazid ọlọ́run ọba kúyọ́ ó ní Muawiya amirul mu'minin ó fún kọ́nà òjì ní sùn ó sọ fún pé fala tasilha bi salatin ọ gbọ́dọ̀ sopọ̀ mọ́ salatu mi lẹ́yìn rẹ̀ o jẹ́ kí júmọ̀ ọdún gédégbé ọ gbọ́dọ̀ súnmọ́ salatu mi lẹ́yìn rẹ̀ o hatta tatakallama títí tó fi kọ́kọ́ sọ̀rọ̀ náà títí tó fi kọ́kọ́ sọ̀rọ̀ náà àti parí salatul jumu'a ọ sọ̀rọ̀ kó o tó lè kó o tó ṣe náfìlà mi. aw takhruj àbí kó o kọ́kọ́ jáde ná kúrò ní masjid kó o tún wá wọlé padà. sẹ́yìn kí tó bá ti sọ̀rọ̀ ẹni tó bá rí ọ tó ń tún ṣe sọ̀láàtì lẹ́yìn ọ̀rọ̀ ọmọ pé sọ̀láàtì mi ló ń ṣe. ọ̀wọ́ pé tó ti sọ̀rọ̀ sọ̀láàtì ti dádúró èyí dádúró tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi ó ti tó àbójáde tó wá wọlé padà kó tó di kó ọyàn lẹ́fílà ó ti tó ìgbà wo láti wá sọ̀rọ̀ lẹ́yìn sọ̀láàtì àti sálámà ìgbà wo láti sọ̀rọ̀ náà ẹ́ síláwá lẹ̀ sọ ní àbí yorùbá. <laughs> tábà ti kọjá tábà ti parí àtìkà débò. tẹ́lá ti parí àdìkárò yín débi parí allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram ìgbà náà lẹ́tọ́ lè sọ̀rọ̀ yẹn kí tẹ́lá ti parí sọ́láàt astagfirullah astagfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram. ìgbà náà la tó lè sọ̀rọ̀ yẹn níbi tó bá fẹ́ yan náfìlà lẹ́yìn ọ̀ràn àyàn ìgbà náà ló tó lè bẹ̀rẹ̀ sí ní yan náfìlà àmọ́ tó bá tún ṣe báwọn aláìdáni ọ torí àwọn tasbih tó yẹ kó ṣe àwọn adkar tó yẹ kó ṣe ò tí ì wọn ó súnmọ́ pé tó bá ti parí náfìlà kó sì gbàgbé wọn kọ́kọ́ farabalẹ̀ kí ń lé ọ lárí bá parí kọ́ máa yan náfìlà nínú àdìsí yàrá wa Aisha radiyallahu anha oníkànnà bá sallallahu alaihi wasallam bá ṣe sọláàt kì í sọ̀rọ̀ ṣáájú kó tó sọ pé astaghfirullah astaghfirullah astaghfirullah allahumma anta salam wa minka salam tabarakta ya dhal jalali wal ikram gbàdá ni wọn kọjú sáà tó ṣe sọláàt lẹ́yìn ẹ̀ ìgbà náà la yọ̀rọ̀ sílẹ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ so ìgbà yẹn ẹni tó bá fẹ́ yẹn náfìlà lẹ́yìn sọláàt al-jumu'ah ó lè yẹn náfìlà. ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tá à ń sọ ọ́bọ̀ yìí ni sọ̀rọ̀ ni o ó ní tó bá kó bá parí solatul jumu'ah mọ́sùpọ̀ mọ́sọ̀ láti mi ṣáájú kó tó sọ̀rọ̀ àbí kọ́ jáde nínú kó tó wá padà àgbọ́yé tiẹ̀ ní sọ fún As-Sa'ib Yazid nìsín ó wá fẹ́ mẹ́rin wá lórí tí ó ń sọ ẹ mọ̀ pé ẹni tọ́takùn tí wọ́n fẹ́ bá sọ ẹni tí ó sì sí nǹkan kan lórí rẹ̀ tọ́takùn tí wọ́n fẹ́ bá sọ kò ní béèrè ẹ̀rí pàápàá jùlọ ńgbà tó bá ti mọ̀ pé ọ̀tọ̀ ń bá sọ kì í sì fẹ́nu rẹ̀ lọ́n bó ń sọ. so ṣùgbọ́n kò burú kí olùmọ̀ tí ń ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn lábẹ́ àgbọ́yé tiẹ̀ kó tó kín lẹ́yìn pẹ̀lú ẹ̀rí tó mu sọ́ńtọ́sọ torí kí ni torí kí ọkàn ẹni tí ń bá sọ̀rọ̀ ó lè bá a balẹ̀ gẹ́gẹ́ bí anabi ibrahim alayhi salam rabbi arini kayfa tuhyi al-mawta qala awalam tu'min qala bala walakin liyatma'inna qalbi. ọlọ́run fi hàn mí o báwo ló ṣe jókòó ǹde ọ gbàgbọ́ ni ó lòún gbàgbọ́ ṣùgbọ́n òun fẹ́ kọ́kọ́ wọn balẹ̀. ìjẹ́ iná ń pè ní practical common man theory ṣọlọ́sìn ni kọ́ lọ́mọ bí kò mẹ́yà àdàbà ẹyẹ ògòǹgò ẹyẹ gúnugún ẹyẹ lèkèlèkè ọlọ́run á ní kó gún pọ̀ ẹnìkan inú bí tá a ti mú nǹkan gúngún nù. <laughs> ibi tí nǹkan gúngún ti bẹ̀rẹ̀ kò rí bẹ́ẹ̀ àbí òye wa kò rí bẹ́ẹ̀ so ọlọ́wà ni gbogbo wọn dún wọn pọ̀ wá gún wọn pọ̀ thumma ja'ala ala kulli jabalin minhunna juz'a wọ́n sì wá wọn gúngún pọ̀ wá pín wọn sọ́nà mẹ́rin kó o fi ọ̀kọ̀ọ̀kan sórí àpáta kọ̀ọ̀kan thumma ud'uhun wá pè wọ́n pé wọ́n gbọ̀ngàn ìwọ ọgúnnugún ìwọ àdàbà ìwọ ẹyẹ lékelèké yatinaka sa'ya wọ́n máa rìn bọ̀ wá bọ̀ ni. wa'lam anna Allaha azizun hakim mọ̀ pé ọlọ́run ọba alágbára ni tágbára rẹ̀ borí gbogbo agbára ọlọ́gbọ́n ni tọ́gbọ́n rẹ̀ sì dókun. fẹ́dàkùn àtàlà ń ṣe bẹ́ẹ̀ fara kí ló tó mọ́. so àmàdájú àmàyékè ti ṣẹlẹ̀ mẹ́rin. torí ẹ̀ náà ni tó ti jẹ́ pé olùmọ̀ tí ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa òfin ọlọ́run nítorí gbọ́yé nípa òfin ọlọ́run ń sọ láì béèrè lọ́dọ̀ rẹ̀ tó bá fẹ́ ó lè mú àwọn ẹ̀rí tí ń kí nǹkan tó sọ lẹ́yìn wá tí wọ́n fi mọ ọ̀nà wo ni wọ́n gbà mú àwọn àdájọ́ yìí jáde látara àwọn ẹ̀rí yẹn kì í nítorí nǹkan kan ìwọ béèrè ó sì ṣeyè méjì ṣùgbọ́n kí ọkàn rẹ̀ ó tún lè balẹ̀ sí ó ti tó kápẹ́ Muawiya sọ̀ǹtọ̀ sọ̀yìn torí pé àwọn àwọn ń bẹ̀rù ọlọ́run láwọn sàábé táyọ̀ pọ́n parọ́ má nàbí sallallahu wọ́n sì ń bẹ̀rù ọlọ́run táyọ̀ máa sọ nípa ẹ̀sìn ọlọ́run tí wọ́n tí wọ́n ti mọ̀ pé nínú ala Allahi ma máa Muawiya torí pé ànábì ti pa wá láṣẹ pẹ̀lú bẹ́ẹ̀ ọ parí bébì lahu hukmu rafa ó ní ìdájọ́ pọ́rọ̀ ànábì nù ṣùgbọ́n kò tún dá ń dúró bẹ́ẹ̀ ó tún ní alla nasila salatan bi salatin ọ̀rọ̀ ànábì wa ni ẹ gbọ́dọ̀ so sọláàtì kan papọ̀ mọ́ sọláàtì míì hatta natakallam títí tá a fi sọ̀rọ̀ náà aw nakhruj àbí tá a kó nu masjid rawahu muslim ntí muawiya wa lu ẹ̀rí fún tó ń lọ fẹ̀ ju ẹ̀rí lọ ni abẹ́rì lọ fẹ̀ ju ntó lò fún tó o bá ṣe sọláàtì jùmọ̀ ọ gbọ́dọ̀ ṣe sọláàtì jùmọ̀ àmọ́ sọláàtì mi ṣáájú kó o tó sọ̀rọ̀ àbí kó o tó kọ́kọ́ jáde kó o nu mẹ́sítì anabi sallallahu alaihi wasallam ń pa wá láṣẹ àdéhìí náà pé a ò gbọ́dọ̀ so sọ̀láàtì kan mọ́ sọ̀láàtì míì àyàfi kọjá pọ́nrọ̀ yà wọ́n àbí jíjáde nínú masjid. ṣé ibi tó ń lò sí lọ́fẹ̀ jù ni àbẹ́rì lọ́fẹ̀ ju ibi tó lò sí lọ ẹ̀rí fẹ̀ ju ibi tó lò sí lọ. ok tó bá kó pósìtì lọ ṣẹlẹ̀ lẹ́gbẹ́ anabi sallallahu alaihi wasallam sọ pé tó o bá ṣe salatul jumu'ah ọ gbọ́dọ̀ ṣe náfìlà kan lẹ́yìn rẹ̀ ṣáájú kó tó fọ̀rọ̀ yà wọ́n àbí jíjáde kúrò nínú masjid èmi wá lo ẹ̀rí yẹn fún tó o bá ṣe salatul maghrib ọ gbọ́dọ̀ yẹn náfìlà lẹ́yìn maghrib ṣáájú kó tó fọ̀rọ̀ yà wọ́n àbí kó nínú masjid ṣé ẹ̀rí yẹn tó lè gbé e eléyìí la máa ń pè nínú usul fiqh wípé tí Muawiya ṣe ń bì báyìí ibi tó lò ó sí ọha ẹ̀rí tó bá kiri ọ̀fẹ́ ẹ̀rí yẹn wúlò ayé ad-dalilu a'ammu min ad-da'wa àbí òye wa ad-dalilu a'ammu tí dalilu bá wà akhassu min kò lè wúlò tó bá yẹ pé dẹ̀líl wá lórí sọ̀láàtì jùmọ̀ àwọn afẹ́ lò fún magrib tó lè wúlò àmọ́ ńgbà tí ẹ̀rí wá lórí gbogbo sọ̀láàtì ṣé gbogbo sọ̀láàtì la lè lò fún àbí ṣe gbogbo sọ̀láàtì torí pé ẹ̀rí yẹn wá lórí pé gbogbo sọ̀láàtì tó bá parí o gbọ́dọ̀ yẹn náà fìlà lẹ́yìn ẹ̀ ìwọ wá ń lò lọ́kọ̀ọ̀kan ló kọ sọ̀láàtì tó bá parí sọ̀láàtì làásù tó bá parí sọ̀láàtì magrib sampo kan èyí tí ṣe sọ̀látù aljumua torí ẹ̀ àdéhùn wa fi hàn gbogbo sọ̀lát tá a bá parí tá a fẹ́ yan náfìlà lẹ́yìn rẹ̀ àfi kọ́rùn ò ti kọ́kọ́ síwájú àbí kíṣẹ́ kankan yà wọ́n bí jíjáde kúrò nínú masjid wọ́n kàn sọ kẹ́ bí àpèjúwe ní kéṣe dandan kọ jáde so àbí kò rìn lọ kò tún rìn bọ̀ ibi tó ti sọ náà yẹn ni kọ́ bọ́ bẹ́ẹ̀ o ebo ti rìn tẹ́lẹ̀ yìí ni torí kó tún wá nínú àdìsí kan wípé ayé àjẹsọ ahadukum an yataqaddama aw yata'akhkhara aw an yaminihi aw an shimalihi fi salati ya'ni sibha ìyẹn ni wípé tẹ́ ẹ bá parí sọlá kí ló ṣòro fún ẹ láti bọ́ sápọ̀ ọ̀tún ibi tó ti ṣe ọ̀ràn yẹn kọ́ yẹn náfìlà ń bẹ̀ bọ́sápọ́ọ̀sì ibi tó ti ṣe ọ̀ràn yẹn kọ́ yẹn náfìlà ń bẹ̀ bọ́sẹ́yìn súnmọ́wájú dáhùn pé a ti fi ibi tá a ti sílẹ̀ àdéhìsì yìí ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀. Al-Imam Abu Dawud ló gbà wá bọ́sẹ̀ Imam Abu Dawud ó ti sọ fún wa pé tí mo máa gba àdéhìsì kan wá tí mo bá dákẹ́ lẹ́yìn rẹ̀ àdéhìsì yẹn jẹ́ Salihul Hujjah àlefisẹ̀rí tó òun ò ní sọ fún ọ pé sahih da'if gẹ́gẹ́ bíi gẹ́gẹ́ bíi tani at-Tirmidhiyu torí gbogbo àdìsí tí Tirmidhi bá mú wa sahih da'if hasanun sahih hasanun gharib la na'rifuhu illa min hadha al-wajh. Abu Dawud no general principle any hadith tí mo bá ti lè dákẹ́ lẹ́yìn rẹ̀ salihul hujjah. èyí tí mo bá sọ̀rọ̀ lẹ́yìn rẹ̀ ọwọ́ kẹ̀dà wọ́n máa ní da'if da'if so bẹ́ẹ̀ làbú dàwúdà rí wọ́n tún á gẹ̀t pé àwọn àbòmíì fa tí Abu Dawud ti sọ̀rọ̀ yẹ kó sọ̀rọ̀ sóyè <laughs> bẹ́ẹ̀ làdí tì í kó sọ̀rọ̀ kó sọ̀rọ̀ sẹ́wọ̀n pé tá a bá lu general principle rẹ̀ á pè àdìtì ah, ẹ̀ máa ló ń wọ́n ari á rí i pé àwọn abìkan wà tí ò ti sọ̀rọ̀ ẹ kọ sọ̀rọ̀ torí rẹ̀ ní olùmọ̀gbà alḥafiz almunziri rahimahullah ló tún fi wá ṣe kan lórí sunan abi yìí kan gbogbo tí abu ọ̀sọ̀rọ̀ mbẹ̀tọ̀ ẹ ọ sọ̀rọ̀ kò ń sọ̀rọ̀ <laughs> so èyí tí ó sì sọ̀rọ̀ tí sọ̀rọ̀ onú onú ò so ẹ gbogbo eléyìí náà ra àwọn lọ títí tí gbogbo wa náà fi dé gbogbo eléyìí náà làwọn náà lù tó ràn wọn lọ so múndìrí le sọ pé Abu Dawud sọ̀rọ̀ ẹ̀kọ́ sọ̀rọ̀ torí pé nǹkan kan báyìí báyìí báyìí bẹ́ẹ̀ náà àdéhìí tó ayé so irú rẹ̀ ọ̀rọ̀ pọ̀ àwọn tí wọ́n dé lẹ́yìn náà ni ah, sẹ́rì mọ̀rọ̀kọ́ ẹ̀ máa bá a ṣe máa pé ọgọ́ if ìtumọ̀ rẹ̀ dáa ní ìsìn abẹ́ mà àdìsí Muawiya ní ìsìn Ànábì sallallahu alaihi wasallam sọ pé má sọ̀sọ̀ láti kan má sọ̀ láti kan ṣáájú ok ẹ sì rí wípé kìí ṣe jíjáde nǹkan ganan gbà lérò ṣe sẹ́kàn tí ó jẹ́ kí sọ láti yìí kọ́yà kọ́yà sọ́tọ̀ lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn sọ yìí aṣọ pé rẹ̀ dáa tún tí mo bọ́ síbòmí ó ti túmọ̀ sí pé n so sọ láti yìí má sọ láti láì ṣe yóò mú ni mọ̀ yín pé ọ̀tọ̀ọ̀tọ̀ ní kálukú wọn rìn torí ẹ̀kọ́ fẹsẹ̀ rìn lẹ ṣùgbọ́n túmọ̀ rẹ̀ ṣe déédéé tẹ̀lé ìtumọ̀ sí wípé ó tún wá náà àdéhùn kan etí ṣòkání tóun náà mú wá nínú tírà rẹ̀ Nailul Awtar òun sọ wípé anabi sallallahu alayhi wa wọ́n ní gbogbo bí tẹ́ bá ti ṣe sọ láti láyé wọ́n jẹ́rìí fún yín jọ́gbìn torí rẹ̀ tẹ́ bá parí faridọ̀ ẹ̀yẹn náà fi là ń bomi torí gbogbo wọn jẹ́rìí fún ìjọ gbẹ̀ndà kìyàm. Ṣawkani ní hadithi yẹn náà fẹsẹ̀ nílẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ dáa ìtumọ̀ rẹ̀ ṣe déédéé. nítorí wa shahidin wa mashhud tọ́ba lọ́wọ́ tafsiri rẹ̀ nínú rẹ̀ náà ni pé àwọn nǹkan púpọ̀ jẹ́rìí fún yẹn. tó o ṣe faridọ̀ bí o ṣe náfìlà mbẹ́ o tún yẹn náfìlà mi ń bomi gbogbo ẹ̀ wọ́n jẹ́rìí fún àbí wọn jẹ́rìí fún ọjọ́ gbẹ̀ndà kìyàm wọ́n jẹ́rìí fún. bẹ́ẹ̀ náà lẹ́ńtọ́ wọ́n jẹ́rìí fún ṣe àwọn jẹ́rìí fún ni àbí wọ́n jẹ́rìí takò tọ́ ilé ìjẹ́bù sí jẹ́mbẹ̀ o hadith ẹlẹ́kẹta ilé ìwà lọ́tọ́dọ̀ Abu Hurairah radiyallahu anhu wọ́n lànà bí sallallahu alaihi wasallam sọ pé man ightasala ẹnikẹ́ni tó bá wẹ̀ ah, á ọ̀dà kéèyàn máa wẹ̀ o sáà wàlẹ́lẹ́ ẹlòmíràn dáhùn. sọ́dà àbí ọ̀dà tọ́ ọlọ́jà lè máa wẹ̀ dáadáa torí pé Islam ẹ̀sìn mọ́tótó ni ẹ bá àwọn àṣẹ péjọ tán pọ̀ báyìí ẹlòmíín ti ń fẹ́ràn rẹ tẹ́lẹ̀ yóò bẹ̀rẹ̀ sí kórìíra rẹ abẹ́ ìfura bẹ́ẹ̀ torí ẹlòmíín ò ní opportunity àti jókòó súnmọ́ tó báyìí rí mo fẹ́ ti ń gẹ̀ẹ́tì abẹ́ gẹ̀ẹ́tì torí kẹ́lómi ní sìn ìgbà tó súnmọ́ dáadáa yín wọ́n máa gbọ́ wọ́n máa gbọ́ àwọn òórùn àwọn òórùn kan tó yẹ pé la hawla wala quwwata la pé aláyè jẹ́ kó o ti wẹ̀ tó sẹ̀kan láì kódà lómi máa sọ ah, ìdá ti ń bẹ lára alágbájá kúfẹ́ kó ni nítorí pé àkàrà kò mọ̀ lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ àti ẹ̀kí tó wá sí àǹkan tó ń sọ̀rọ̀ amata a ti jókòó lẹ́gbẹ̀ẹ́ ara àmọ́ bá bí a rùn àmọ́ bí gbogbo ara ṣe rùn pé ó báyà wọ́n máa sinra ni wọ́n hmm? so Islam ọ̀wá fẹ́ nti Musulmi mùsùlùmí ó fi máa tó fi máa inferiorize mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí ọgbọ́dọ̀ máa wo mùsùlùmí ọmọ ẹ̀yà rẹ̀ bí ẹni àpọ́nlé ni ẹ̀hẹ́n mi pẹ̀lú rẹ̀ náà láwọn àkọ́kọ́ ṣiṣẹ́ rẹ̀ káwọn ọmọ rìn dọ̀tí káwẹ̀ mọ̀nẹ́gẹ́ tàṣálà ẹnikẹ́ni tó bá wẹ̀. tọ́ ṣé ó ń túbọ̀ sí pọ́nrán ẹ̀yàn ní gúúsùlù mọ̀nẹ́gẹ́ tàṣálà àdéhìí ń tọ́ka sí pé kìí sọ̀ràn ẹ̀. yàtọ̀ sádìsì tó sọ pé gúúsùlù jumu'ati wájibun ala kulli muhtalim ọ̀ràn ẹ̀yàn ni wọ́n jùmọ̀ àjẹ́ lórí gbogbo ẹni tó ti bàlágà àwọn àdìsí kan àwọn tún wá àwọn tọ́ka sí pé kì í sọ ara yàn apá kan nínú àwọn olùmọ̀gbọ́ yìí pé ọ̀ràn yẹn ni wọ́n júmọ́ ghayru shart ẹni pé a fi so gbogbo àdìsí yẹn pọ̀ pé ọ̀ràn yẹn ni wọ́n júmọ́ àṣùgbọ́n kì í ṣe condition tọ́lọ́ wọn fi gba àtọ̀ láti júmọ́ à olùkọ́ ẹgẹ́ tiẹ̀ tá a bá mú eléyìí ọkàn balẹ̀ jù so that àwọn èèyàn ò ní take care for granted tí wọ́n kàn máa ń. Hmm? sọ́dà abẹ́ ń jọjúmọ́ à kéèyàn ọ̀wẹ̀ sọ́dà abẹ́ wọ́lá ìkọ̀tà ọjọ́ ọdún mọ̀ ni torí ẹ̀ wájibun ghayru shart tó yé ẹ̀sẹ̀ wa mọ̀ bá ṣe lò yẹn ni pé dáhà sọ pé wájibun yẹn ni pé gbogbo ẹni tó bá wẹ̀ ẹ́ ààyè yumdahu shar'an ẹni tí ó bá wẹ̀ ńkọ́ yudham shar'an abẹnu àtẹlù lábẹ́ òfin ṣẹ̀ríà ẹ̀mọ̀ pé ìgbà tí Uthman radiyallahu anhu tọ́pẹ́ kó tó wá sí jùmọ̀ à Umar ti ń ṣe kútúbà ẹ wọ Uthman báyìí báyìí báyìí báyìí ni kọ́dà gan mo ní mo bá sáré lọ sa àlọ́ alákùnmá ọ̀wẹ̀ sẹ́mi <laughs> pé bá wínú torí tí ọba burú àbúrò tó ń sọ pé àlọ́ alábáwò báwò nbùlẹ̀ rí náà wà pé dandan tá tá wẹ̀ sẹ́mi pé Usman náà bá máa béèrè so ó túmọ̀ sí pé wọ́n bá yẹn wù tí èèyàn bá ṣe ṣùgbọ́n àní sọ pé kò ní salatul jumu'ah nígbà tí o ti ṣe nítorí àwọn àdìsí tó sọ pé man ightasala man tawadda'a yawmal jumu'ah fabiha wa na'imat wa man ightasala fal ghuslu afdalu àwọn àdéhìsì yẹn ọjọ́ tòní ìsìnkí ni ìdájọ́ káwọ ẹjọ jùmọ ẹ bá ní dáhùn ẹ dáhùn ẹlòmíì pọ̀ ti dé òun ti dé lẹ́kítọ̀ látàárọ̀ bóòlù ti máa wẹ̀ ibẹ̀ lòun máa gbà lọ sí jùmọ̀ àṣá ilẹ̀ ẹlòmíì ò fi lè dáhùn sọ̀rọ̀ yẹn ni àbí sọ̀rọ̀ yẹn alhamdulillah sotaba ti wàá mọ̀ bí ọ̀dà tí ìdíwọ́ kan bá mú yàn máa wẹ̀ ńkọ́ ìyẹn sẹ̀ so wọ́n á declare pé èèyàn ní ní sọ̀látùl jùmọ̀ èèyàn ní sọ̀látùl jùmọ̀. inshàlá ká gbà bá wọn. náà sọ pé gúúsùlù yọmọ ìjùmọ̀ à bó wọn ṣe máa wẹ̀ náà rí. ìwẹ̀ tí ò ní jẹ́yìn oorun irú ìwẹ̀ wo ni lọ́dọ̀ náà ṣe kẹ̀kẹ́ àtọ́sẹ̀ láàfin máa wẹ̀wẹ̀ à. kí wọ́n ní ká wẹ̀wẹ̀ à ká má bàa ṣé kà fún mi para ó ní kéèyàn tí ẹ bá tún fi pa òógùn lára arórùn àbí onírùn yóò rùn plus kí á lè rí sí i. <laughs> àwọn olùmọ̀sọ yìí pé ìwẹ̀ yìí bí ìwẹ̀ jùm bí ìwẹ̀ kankan ṣùgbọ́n kò burú jọ́nìkẹ́ bá tún wẹ̀wẹ̀ pàápàá jùlọ lẹ́yìn tó bá wẹ̀ ti júmọ̀ à kò sí tó burú mbẹ àmọ́ sọ àlọ́ àlá rẹ o tálọ̀ àlá bá ti lè já mbẹ kí látúnṣe àlọ́ àlá látúnṣe ilé ìjẹba àwọn kò sómi ẹ̀rà ọlọ́gbọ́n yìí láti rí thumma atal jumu'a lẹ́yìn náà tó wá wá sí jumu'a ẹ bá ní falà sí thumma yẹn pé lẹ́yìn náà ń si sí pé kìí ṣe dandan ẹni pé tí wọ́n bá ti wẹ̀ tán kò sì máa lọ sí júmọ́ à gẹ́gẹ́ bí tani ṣe sọ ìmáàmù Malik ìmáàmù Malik ní tí wọ́n bá ti wẹ̀ tán kẹ́kẹ́ kọ́ máa lọ sí júmọ́ à tọ́ ọ bá jẹun lẹ́yìn tó wẹ̀ tán kó tó lọ júmọ́ à ó tuntun wẹ́wẹ́ tọ́ ọ bá jáde ńlé tọ́ ọ sọ pé ó ń lọ júmọ́ à ó ti wẹ̀ tán ó ń lọ júmọ́ à ó wá ya ṣọ́ọ̀bù ó tilẹ̀kùn ó tutù ẹ̀wẹ̀. alhamdulilayi àdìsí eléyìí ó ti fún wa díẹ̀. ó ní summa lẹ́yìn náà yẹn ni pé inṣàlá tí ẹ bá wẹ̀ lẹ́yìn gbàtà ti yọ pẹ̀lú àníyàn kó ń wẹ̀ júmọ̀à tó wàá lọ sí júmọ̀à lásìkò pẹ̀lú wẹ̀hún gbàládà rẹ̀. mo rò pé yé wa sọ ajẹ́pọ̀ àníṣìmí díẹ̀ ń bẹ̀ o àmọ́ láàrin mo ti tí mo padà lọ wẹ̀ fún júmọ̀ àmọ́ agbájúmọ̀ àlọ́ owó lọ́dà jù kọ́ lọ wẹ̀ ni torí pé tí wọ́n bá lọ wẹ̀ yẹn wọ́n náà ó rí ìtumọ̀ tó ga fún ìjọsìn yẹn àjọsẹ́ tó ti wẹ̀ látàrọ̀ tó tún ti làágùn làágùn especially ẹni tó wẹ̀ látàrọ̀ tó tún ṣe aláàrù kí ni fáìdà rẹ̀ ó tún lọ rọ àpèlúbọ́ sẹ́nu pé ó ti làágùn burúkú mú àtọ́ bá dé mẹ́sídìrì nǹkan kí là ń sá fún kí là á rí eléyìí ń jẹ́ bó thumma atal jumu'a wọ́n ní lẹ́yìn náà tó wá wá sí jumu'a jumu'a wo lèyàn lè lọ bá ṣé jumu'a kan bẹ téèyàn máa lọ bá ẹ dá mi lóhùn anabi sallallahu alaihi wasallam náà tó wá wá sí jumu'a ibo ni jumu'a náà tó lọ bá masjid ni wọ́n gbà lérò sóyè wa ayé thumma ata masjid jumu'a masjid jumu'a lẹ́yìn náà tó wá sí masalasi bí tá ti bẹ́ ṣe salatul jumu'a. فصلى ما قدر له تواسي صلاة تولى وبا كوكي كل سي يعني كيما تدين إمام تيدي àwọn abẹ̀rẹ̀ sí ní yaná fìlà iye tọ́lọ̀ wọn bá ní kó lè yàn ọbẹ̀rẹ̀ sí ní yaná fìlà iye tọ́lọ̀ wọn bá ní kó lè yàn tó eléyìí ń tọ́da ni. sọ̀rọ̀ pé kò sí nọ́mbà o àsọkúsọ láti ojúmọ̀ kò ní náfìlà síwájú ẹ̀ tó ní í ṣe pẹ̀lú ẹ̀ ìyẹn ni pé iye kíye tọ́lọ̀ ní kò lè yàn síwájú kí mọ́mọ́ tó dé rákà méjì sálámà rákà méjì sálámà rákà méjì sálámà títí tí yóò fi súnmọ́ gbà tí ìmáàmù ó dé gbà tí ìmáàmù bá ti dé ńkọ́ ó tó gẹ̀ ó tó gẹ̀ ẹ̀hẹ́n ó tó kalẹ̀ gbà ẹ gbàdá nàbí ni thumma salla ma qaddara lahu ẹ salla ma qaddara lahu qabla maji'i al-imam amma qad ja'a al-imam fala majala li dhalik lẹ́yìn tí ìmáàmù ti dé kò sáyè yẹn ní ká tó tu wá mẹ́sìdì tẹ́lẹ̀ o ti ṣe tahiyatul masjid o ti jókòó nu masjid ìmáàmù wa di ọ̀rá rántí náfìlà kan ẹ̀ dájókòó túláàsì torí pé tí ń ṣe ọ̀ta kò fi ọ lọ ẹni tó bá ṣẹ̀ dé tahiyatul masjid abẹ́ni tó bá ti dé ti pẹ́ olóòlù máa yan náfìlà yẹn lọ títí di ẹ̀bá àgbà tí ìmáàmù òde tó ń ma ẹni tó a sọ pé náfìlà alákà méjìlá la máa yan bẹ́ẹ̀ o bídíà ni àbí ẹsẹ̀ bídíà bídíà ńgbà tó ti fún nọ́mbà tó ń ma sọ́lá máa máa yun lọ́fọ̀tún náà so ìgbà tó sì jẹ́ pé kò sẹ́ẹ̀rì kan. tó sọ pé àfikún pé mẹ́rin àfikún pé méjì àfikún pé mẹ́jọ ọba ti ṣe tahiyatul masjid wọn náà ti bọ́ sábẹ́ ẹni tí ó gbọ́ láyì. olùkọ́ afura tahiyatul masjid nìkan ló ṣe ó ti bọ́ sábẹ́ ẹni tí dáadáa yóò jẹ́ tiẹ̀. ansata lẹ́yìn náà dákẹ́ kí ló tó fi dákẹ́ ṣé kí ìmáàmù tó dé yẹn dákẹ́ dákẹ́. ọ̀rọ̀ kan wà láàrin wọn mọ̀ sọ nítorí pé ó lóye ń ọ̀nyẹn náfìlà rẹ̀ títí yẹn ni pé ńgbà tí ìmáàmù adé ọ̀dà dúró ìmáàmù bẹ̀rẹ̀ kútúbà ọ̀dà kẹ́ ṣé dídákẹ́ lọ́jà ni àbí títẹ́tí so alẹ́ tẹ́tí ká tún máa sọ̀rọ̀ ajẹ́pẹ́ méjèèjì ọ̀tẹ́tí ọ̀dákẹ́ ó sì tẹ́tí ṣó ṣeéṣe ká tẹ́tí láì dákẹ́ torí pé Ọlọ́run bò fi ọkàn méjì sínú gbáàyà wa ma ja'ala Allahu li rajulin min qalbayni fi jawfihi ọlọ́run ò fi ọkàn méjì sínú gba ẹ̀ nìkan ó lè máa sọ̀rọ̀ kó sùn mímọ̀ nǹkan tó ń wí náà sọ̀rọ̀ kí bẹ́ẹ̀ ṣe máa ṣe nu yọ máa ní ah, ẹ̀dàpọ̀ tẹ́tí ọ̀rọ̀ tó ń sọ pé ah, à ń gbọ́ kí lẹ̀ ń gbọ́ irọ́ lásán torí ẹ̀ wàá tẹ́tí wàá dákẹ́ wàá sì tẹ́tí hatta yafruga al-imamu min khutbatihi tí ó sì dákẹ́ tí ó tẹ́tí títí tí lè má mú fi parí kútúbà rẹ̀ ó túmọ̀ sí pé ìgbà wọn là gbọ́dọ̀ sọ̀rọ̀ ìgbà tí ìmáàmù bá ń ṣe kútúbà ok ìgbà tó jókòó láàrin kútúbà méjèèjì yẹn ń kọ́ tó ń sì ṣe kútúbà lọ kò sí kútúbà lọ ajẹ́pẹ́ alẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ lápá kan náà olùmọ̀wé àwọn kan náà sọ̀rọ̀ torí pé jókòó yẹn ó kéré púpọ̀ débi wípé òun gan bí aláìsí torí ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ ńgbà tó jókòó ó ti wá parí kútúbà kó tó sọ̀kalẹ̀ kúrò lórí mímbà lọ́sibí tí ó ti ṣe sọ̀lẹ́ à sálẹ̀ sọ̀rọ̀ àlẹ́ sọ̀rọ̀ mọ̀nà torí kékeré ni tí wọ́n ṣe kútúbà lọ wọ́n sì kọ́ ọmọ lọ ẹ má sọ̀rọ̀ má sọ̀rọ̀ báwọn. tó yẹ wa àjẹpẹ́ má sọ̀rọ̀ ó ní í pẹ̀lú wọ́n ṣe kútúbà. sọ̀nà yóò sọ̀lẹ̀ máa hù lẹ́yìn náà tí wọ́n á ṣe sọ̀láàtì pẹ̀lú ẹ̀ ìmáàmù ti parí kútúbà tó bá tún ṣe sọ̀láàtì pẹ̀lú ẹ̀ غفر له ما بينه وبين الجمعة الأخرى ọlọ́run ṣàforíjì ti ń bẹ láàrin júmọ́ yìí àti júmọ́ àti ń bọ̀ fún ẹ̀ṣẹ̀ ti ń bẹ láàrin júmọ́ yìí àti júmọ́ àti ń bọ̀ ọlọ́run ṣàforíjì rẹ̀ fún wa méje ẹ tún fi mẹ́ta kún alhassanatu bi ashri amthaliha gbogbo dáadáa kan dáadáa lọ́pọ̀ rẹ̀ mẹ́wàá lọ́lọ́ máa fún yà torí pé o ṣe àwọn nǹkan wọ̀nyí tuntun gbọ́ o ọ̀wẹ̀ yàtọ̀ sẹ́ni tí ọ̀wẹ̀ o ọwọ́ sí jùmọ̀ ọwọ́ sí mẹ́sítírì jùmọ̀ yàtọ̀ sẹ́ni tí ọwọ́ mẹ́sítírì tó ń lọ sí sọ̀látù dhuhr fa salla ma qaddara lahu yàtọ̀ sẹ́ńtọ́ wọ masjid tọ́ka jókòó tí o ṣe ó kéré ju tahiyatul masjid thumma ansata lẹ́yìn náà tó dákẹ́ tó tún atẹ́tí yàtọ̀ sẹ́ni tí ń sọ̀rọ̀ tí ò dákẹ́ títí tí ìmáàmù fi parí kútúbà rẹ̀ tó tún wá sí sọ̀látul jumu'a pẹ̀lú ìmáàmù ọlọ́wọ́n ṣàforíjìn àwọn ẹ̀ṣẹ̀ rẹ tí ń bẹ láàrin jumu'a yìí sí jumu'a tí ń bọ̀ fún ọ pẹ̀lú àfikún jọ mẹ́ta ó di jọ mẹ́wàá ẹ dákun lọ́sọ̀ọ̀sẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n máa ṣe fún yẹn èèyàn kú oríire àbí òkú oríire síbẹ̀ ẹ̀rọ kínú àdìsí náà wàljúmọ̀tò ìlẹ̀ljúmọ̀ mukaffiratun lima baynahuma idha jtunibatil kaba'ir idha jtunibatil kaba'ir ghufira lahu ma bayna aljumu'ati ila aljumu'ati al-ukhra ìwọ wọn wà parẹ́ fún ọ sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni àbí kéékèèké kéékèèké ni o torí al-kaba'ir la yukaffiruha illa at-tawbah. àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ìtúbá ló lè parẹ́ torí ẹ̀ gbogbo etí ọmọ gbogbo anabi sallallahu alaihi wasallam sọkẹ́ gbogbo àwọn ọmọ taqaddama min dhanbihi akhraja min dhunubihi ka yawma waladatuhu ummuhu àbí ẹ̀rí bẹ́ẹ̀ ẹ̀ man qama ramadana imanan wahtisaba gbogbo ìrọ̀lọ́ gbogbo àwọn àdéhìí yẹn ọ̀n tọ́ka sí sọ̀gá èrò ni àwọn lámàm yàtọ̀ sáwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn ẹ̀ṣẹ̀ bí òkè àwọn gbogbo àwọn àfi kó túbà lọ sọ́dọ̀ ọ̀nà ọ̀túbù ilallahi jami'an ayyuhal mu'minun àmọ́ ọ̀rọ̀ yìí pé ẹ ẹ ńgbà tí wọ́n ti sọ pé gómìnà lọ́wọ́ wọn tàbí ẹ ẹ lọ́múrọ́tò ilẹ̀ lọ́múrọ́ mùkàfìrà ọ̀kẹ́ lọ sí ọmúra lọ́dọọdún wọn tara rẹ jẹ kaba irun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí rẹ jọ gbẹdẹ àrùkìyà àwọn sọ gáírù ìníwó àwọn sẹ́yìn ọ̀parẹ́ fún ọ ilé ìjẹ́bù ti ṣèjẹ́ ibi tá a dúró sí ni lónìí wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka tó bá ń bèrè gbèsè. maaleykum salaam. kọsẹsẹ fọlọ nílada tó pọ̀ ó nílada tó pọ̀ yẹn kó obìnrin tọ́kí sọláàtù gbọ́hùrù ló máa ń ṣe lọ́jọ́ jùmọ̀à nílé rẹ̀ tí ì lọ sí jùmọ̀à wọ́n ní sẹ́sẹ̀ kan bẹ̀ fún kọsẹsẹ láàdá ńlá torí pé kí wọ́n ṣe sọ láti ilé rẹ̀ lóore ju ọ̀nà masjid lọ gbogbo ìdáná bisimilá sílá sọ pé tó bá wẹ̀ tó wá sí masjid lẹ́yìn náà tó yan náfìlà tó tẹ́tí gbọ́ imam tó ṣe sọ láti pẹ̀lú ẹ̀ lọ́wọ́ ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ kéékèèké tó ti síwájú fún ẹ inṣàlá irú rẹ̀ ń bẹ fóbìnrin náà ti ṣe sọ láti ilé rẹ̀ náà. méjì náà tahiyatul masjid kò lè jù bẹ́ẹ̀ lọ tó bá tún fẹ́ yẹn náà fi lànà. ó ti parí nù sọláàtù zọọrù lọkì ọlọ́nlọ́mọ àní sọláàtù zọọrù ni wọ́ọ̀kì ní ìsìn ẹ̀hẹ́n wọ́n ti dé tipẹ́ gbogbo ń bẹ́ẹ̀ sì ní tẹ̀yìn bá sí òun ni wọ́n gba aládà rẹ̀ àlùwalá mi wá já kò jẹ́ kí n fulfil gbogbo àwọn conditions yẹn inshàlá à ń bẹ́ lọ́n dánìyàn rẹ̀ bá dáa kọ́ gba aládà bí tó ṣe dé. Naam ká kó díkẹ́ máa kí o lẹ́gbẹ̀ẹ́ lé ẹ̀ wọ́n máa kí o hálẹ̀ ẹ̀ tó wá kí o jẹ̀ ẹ̀ tó wá fi bá àdìgbò mi ní sọ̀rọ̀ náà. èèyàn ní sọ̀rọ̀ nínú àsùnmọ̀ tó pé kótóbà náà wọ́n ń ṣe tèmi sì jẹ́ mùsùlùmí ọlọ́run ràn ọ́ lọ wọ́n máa ṣe sùúrù títí tí wọ́n parí kótóbà torí kófin ọlọ́run ọ dá lórí pé tóun bá ń gbọ́ ọ̀gbọ̀dọ̀ sọ ọ̀ tẹ̀tì àmọ́ tó bá gbé ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ jìnnà síbi tí wọ́n wà ọ̀gbọ́ ẹ̀ka láàrin lọ́rọ́ kan wá ní padà alhamdulillah èèyàn ní problem màsí ẹ̀ bá ń gbọ́ dandan ni kéèyàn dàbí ọwọ́ àkùsọ̀wọ́ àwọn imam tí wọ́n máa ń ṣe sọ̀látù jùmọ̀ alẹ́ bá asù wọ́n ti ṣe kútúbà bọ̀ látàgò kan títí mẹ́ta ẹ wá bí wà àwọn èèyàn tí ó di lọ́wọ́ àǹfààní ìgbésí ayé tiwọn àwọn eléyìí ni kí wọ́n lọ sọ́ra naam aleykum salaam. alhamdulilayi lábẹ́ òfin ṣẹ̀rí ọlọ́run kò sáàwẹ̀ kan tánàbí sallallahu alaihi wasallam ń pè láwẹ̀ arúgbó kò sí àwẹ̀ tá a mọ̀ pọ̀ wà ọ̀nà làwẹ̀ Ramadan kọ́nà ìjọba aláìkọ́ba aláì kọ́nà wà lọ láti gbà oṣù kan máa wá síwájú Ramadan wọn kò sùn yẹn ní oṣù ṣàbán rọmọbọ́nà lóṣù kẹsàn-án ṣàbánà lóṣù kẹjọ ìyá ńlá wa Aisha radiyallahu anha wọn làwọn òróṣù kan alábi máa gbààwẹ̀ àtinúwánu rẹ̀ lọ́pọ̀ bí oṣù ṣàbán ìyẹn ní kóṣù tó síwájú rọmọbọ́n ibẹ̀ yẹn làwọn olóríire ti máa ń so lórí borí tí wọ́n ti máa ṣe náfìláwẹ̀ lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n oṣù tí a kò sínú rẹ̀ nísìn oṣù Rajab táyà pé ń kú bíjọ́ méjì mẹ́ta mẹ́rin kò sí nínú òfin pé ká gbààwẹ̀ gbogbo àdìsí tó wá tí ń ṣe ni lójú kòkòrò ká gbà kò sí ìtọ́fẹsẹ̀ rìn lẹ́nu ẹ̀ a sì ti mọ̀ pé tí ẹ̀rí tó múnádóko ọ̀bá sí fún kankan àgbọ̀dọ̀ sí o ọlọ́mọdé àfi àjẹrà wa lásán ṣùgbọ́n tí ẹ̀bá wa jẹ́ pé lójoojúmọ́ gbogbo oṣù ẹ̀ máa gbààwẹ̀ ọjọ́ kẹtàlá ìjọ kẹńlá ìjọ kẹẹ̀ẹ́dógún oṣù Islam tí oṣù rọ́jàbù náà bá dé kò burúkú ẹgbà nítorí gẹ́gẹ́ bí ìṣe ní gbogbo oṣù nípa Ànábì sallallahu alaihi fi hàn wá irú ọlá ńlá tí ń bẹ fún gbogbo ẹni tí máa ń fi nínú oṣù ìjọ kẹtàlá kẹńlá dàbí ìgbà tí gbogbo ayé torí àwọn ẹjọ́ kan ládàá àwọn ẹjọ́ mẹ́wàá a sì ti mọ̀ pé bó ṣùgbọ́n abọ́jọ́ oṣù pọ̀ títí kò lè jọgbọ̀n lọ́nà Islam ajẹ́kẹ́dẹ́ ìgbà tí gbogbo oṣù lẹ́ fi gbà wẹ̀ ìyẹn sì máa ń gbà àwọn ẹjọ́ alhamis àti ọjọ́ àtìní ní gbogbo ọ̀sọ̀ọ̀sẹ̀ kò burú tí rọ́jàbù náà bá dé kẹ́ ẹ máa gbà lọ bẹ́ẹ̀ ṣe máa gbà tẹ́lẹ̀ ṣùgbọ́n ètò burú ni pé ká pé gbogbo àwẹ̀ rọ́jàbù ẹ fẹ́ gbà láti bẹ̀rẹ̀ rọ́jàbù dópin eléyìí ọ̀tàkù súnà ànábì sallallahu alaihi wasallam náà aleykum salaam. àkọ́kọ́ ni pé kéèyàn lọ dáná lórúkọ ọpọ ọmọ wa fẹ́ fẹ́ ọmọ yín kẹ́ ẹ̀ mọ̀ wá káwọn náà mọ̀ yín kò sí tó burú ń bẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà so eléyìí wọ́n ń pè ní alkhitba pé ọmọ yín fi hàn kó n fẹ́ fi ọmọ wọn káwọn náà bá wọn má bẹ́ẹ̀ kí wọ́n má tó jẹ́ kẹ́lòmí ọ̀wá ọmọ yìí títí tó ọmọ awé ìfẹ́ tàbí tí ó pàtì tọ́ba wá ṣeéṣe péjọ ta lọ yọjú tọ́ba lè so yìgì rẹ̀ fún alẹ́ kan náà ó jù ọmọ kura sí ìnáwó tí ò nítumọ̀ ẹ̀rí pé ti náwó náwó náwó náwó náwó níjọ́ lọ yọjú kọ́dà àwọn ilé wọ́n tún má sọ níjọ́ lọ yọjú àwọn míì tó ń bẹ wọn le lè pa màálù jọ nàgà pa wọn lọ yọjú lásán níjọ́ bàá gbéyàwó tá ń fi la wàhálà bọ̀ra wa tó igi fún yín kò burú tó so ọwọ́ pé ẹ̀ mọ̀ wá náà mọ̀ ká wa kò ká kúra tẹlẹyìn bá ẹ wá ní sí bí àwọn èèyàn ṣe ń so igi iná ní Islam ní aṣọ ìgbà ọmọ bí wọn ṣe ń so ń bí tẹ ẹ bá ṣàlàyé bí wọn ṣe ń so àwọn àmọ́ bó bá ṣe déédéé tọlọ àbí ò ṣe déédéé tọlọ lẹ́gbẹ̀ẹ́ ara wọn. Ha ha ha. ala kulli hal ẹni tí ẹni tí wọn kúnlẹ̀ torí pé wọ́n fẹ́ yà ó bíkọ́ dọ̀bálẹ̀ torí wọ́n fẹ́ yà ó kò gbọ́dọ̀ kúnlẹ̀ kò gbọ́dọ̀ dọ̀bálẹ̀ òfin ọlọ́run ọgbà ká máa kúnlẹ̀ ń ọgbà ká máa dọ̀bálẹ̀ ń àsáni tó takò ẹ̀sìn tásà bá sì takò ẹ̀sìn ká pàtì àwọn àgbà àwọn olè fọmọ àwọn fẹ́ẹ́ tí ò ní kúnlẹ̀ kí ni irọ́ lásán bá kúnlẹ̀ tí ń fi àjẹ ọmọ yín fáìfáì tẹ̀wọ̀n pé ń tẹ́ ẹ̀kọ́ lẹ́tà sí ń kọ́ náà lè fi DHL gbà so tí ẹ bá wá pé ọ̀nà tó ń gbà so igi sọ́bùfin ọlọ́run ọba mu àwọn ọmọ abẹ́sẹ̀ so torí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan láwọn bíbá ìkọrí kọ̀dí náà ni bófin ọlọ́run ṣe wí ọ̀tọ̀ ọ̀tọ̀ ni táwọn máa ṣe kó lè bá a lóorìn kó lè bá a bíwó àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n lè ní àwọn ah, bàbá ìyàwó ẹ ẹ mú ọmọ yẹn lọ fi fún bàbá ọkọ kí bàbá ọkọ wa mú kó fi fọ́ọ̀mù rẹ̀ pé ìwọ la fi fún ẹgbọ́n ẹgbọ́n gbogbo ẹ ti dàrú bàbá ìyàwó bàbá ọkọ lọ́wọ́ àtẹ́yàwó ẹ bàbá tiẹ̀ ti á jẹ́ lẹ́yìn náà ọkọ tó wá fẹ́yàwó kò sínú sẹ̀rí àyè pé ká mú obìnrin ká lọ fi lé lọ́wọ́ gbogbo eléyìí irọ́ lásán ni wọ́n kàn ń jáwé sí rọ́ọ̀nì ẹ gbọ́ bí sẹ̀rí àtúnṣe wí ẹ̀yin lẹ́wọ̀n a máa ma ṣé ń tẹ̀ ń ṣe dàbí ọ̀dà ntí sẹ́rí àwẹ̀ ni pé tá a bá ti rí al-ijab wal-qabul mo fi fún ọ mo gbà á tí àwọn ẹlẹ́rìí méjì sì jẹ́rìí sí tí sọ̀dá àké tó wáyé láfi lélẹ̀ lẹ́ẹ̀kan náà àbí ládéhùn ó ti parí ni pé gbogbo tá à ń jókòó wákàtí mẹ́wàá wákàtí eh, àwọn ìdílé ìyàwó ńkọ́ bóyá làyín wọn so gbogbo eléyìí formality rọ lásán so máa ń sọ pé ìwọ bàbá ìyàwó fọmọ rẹ fún lágbájá tó fẹ́ fẹ́ ó ló ń fi fún ìwọ náà pọ̀ gbà ó ló ń gbà àwọn ńkọ́ ajẹ́rìsì sọdáàkì ńkọ́ iye báyìí file lọ afẹ́kù file lọ sọ̀rọ̀ pé bóyá ń lọlé mo rò pé ó lòun ò lówó ń bí àmọ́ òun fún ọ̀dà inshàlá agbọ̀gbọ̀ òfun torí àti ráwọn experiences kan ní àwọn ọmọ ọ̀daràn tá a fẹ́ yàwó ó sì tún padà pọ̀ yàwó lẹ̀ láìsàn kankan torí là ń ṣe insist mùsọ̀dá fi kò fi lè lọ ká lè mọ níta fẹ́ jẹ́rìí lé lórí tó eléyìí jẹ́ báwọn tó tá a bá ti ṣe báwọn ó ti parí ó ti parí lábẹ́ òfin ọlọ́run tó ẹ ń ṣe wàlímà ẹ ń ṣe wàlímà ọkọ ìyàwó lọ́lọ́run pé kó ṣe gbogbo eléyìí ọkọ tó fẹ́ ọmọ òní ọmọ adáná tí ó fún àwọn èèyàn ló jẹjẹ tòbí bàbá ìyàwó náà bá sì lówó tó fẹ́ ná ọlọ́run bó forí sí tó kò sí tó burú nu gbogbo ilé eléyìí jẹ́ bí islam ṣe ní kí wọ́n so yìí á sì ṣe kútùbọ̀tò hàjà kútùbọ̀tò ànábi sallallahu alaihi wasallam máa ń ṣe ń bẹ̀yẹn nínú kọ́ jẹ́ pé bàbá ìyàwó ló ṣe àbí kọ́jọ́ pọ̀pọ̀ ìyàwó ló ṣe àbẹ́nìkan náà àwọn ẹlẹ́rìí ló ṣe lọ́ba tán tó igi ti sọnù lábẹ́ òfin ọlọ́run ọba tiwa eléyìí jẹ́ ti ṣe jẹ́ mẹ́rin náà. rárá rárá rárá lọ bẹ̀ wọ́n ìnákùnà lásán ìnákùnà torí nísìnyí gbogbo ìnákùnà tí wọ́n ná yẹn wọn kọ pé wọ́n wọn kí wọ́n gbéra wọn lé kí ọmọ ẹ̀jẹ̀ wọn o tí wọ́n ti bá wọn o gbogbo wọn na gẹ́gẹ́ màjẹ́ wórówóró màjẹ́ wórówóró lẹ́yìn náà àṣìṣe kan wà ó níṣẹ́ bàbá ìyàwó lè sọ pé mo fi ọmọ mi fún ọ gẹ́gẹ́ bí ìyàwó wọ́n náà sọ pé mo gbà á gẹ́gẹ́ bí ìyàwó igi yẹn oṣù ẹ̀ńtẹ̀rẹ̀ ẹ̀ńjẹ ni o gẹ́gẹ́ bí ìyàwó kìí ṣe ìyàwó mo rò pé yé wa yorùbá yẹn rubbish ni o ìyàwó la wá fẹ́ àbá wá fẹ́ gẹ́gẹ́ bí. ẹ àgbọ̀dọ̀ lóru wẹ́ẹ̀dì yẹn la fi sọ pé bàbá gbọyàwó ọkọ náà gbọ́ lárúbáwá fi so igi lọ́dà jù torí ní wọ́n ní mútùmọ̀ ìdání èyí tó sì kọ́mọ̀ lẹ́nu àwọn èèyàn ni pé mo fi fún ọ ọkọ náà pé mo gbà á <laughs> ti ronú lọ pé nígbà tó ń fẹ́ yàwó gẹ́gẹ́ bí <laughs> aleykum salaam. bẹ́ẹ̀ni jíjẹun àti mímu nǹkan ní dúró pọ̀ dáa ká máa jẹun ká máa mu nǹkan ní dúró pọ̀ dáa wọn náà nàbí sallallahu alaihi wasallam tó mú mi ní dúró ṣùgbọ́n ní ká má mú mi ní dúró so ṣùgbọ́n àwọn olùmọ̀ ẹ̀sìn Islam wọ́n ní èyí tó mu ní dúró yẹn ó fi ṣàlàyé pé kò burú ṣùgbọ́n kò dáa tó yàtọ̀ sí ká máa jẹun ní dúró àti jẹun àti mú ó yẹ ká máa jókòó ṣe ilé ìjẹun sì jẹun. kí ló ń jẹ bẹ́ẹ̀. eléyìí ọmọ nínú pé yẹn ń sọ pé òun máa tọ́ pamọ́. eléyìí lọ́dọ́gba jù náà àwọn olùmọ̀ àìmọye tí wọ́n sọ pójú òní rọ̀ tọrọ àìmọye tí wọ́n sọ pé òrùn òmù tó òrùn ọ̀yọ́ sẹ́wọ̀n pé àwọn mùsùlùmí làwà àwa sì mọ̀ kíkọ̀ sẹ́ńtọ́ máa ń máa fi ta ni gbogbo ayé ló wá ń ṣe ẹ fẹ́ sọ pé torí ẹ̀ ló ṣe wọn sọ ní London nígbà kan. pípọ́ obìnrin kan gbé àwọn ẹni tó ń ka ntí wẹ́dọ̀ òwì lọ́la ó gbé wọn lọ kóòtù pípẹ́ wọ́n sọ pé lọ́la òjò ní rọ̀ gbà tó wọn á lọ sọ́fíìsì òun kó fáìlì lọ́wọ́ òun mú ọ̀mbrẹ́là lọ́wọ́ òjò wa rọ̀ ọ́ pa gbogbo ẹ mọ̀ pé gbogbo nǹkan làwọn máa fi pawó òjò wa rọ̀ ọ́ pa gbogbo fáìlì tó ń tọrọ lọ́dọ̀ ilé ẹjọ́ wọ́n san mílíọ̀nù báyìí fún olè ọjọ́ ẹ̀rọ ṣe jẹ́ àríkù sọ̀rọ̀. bẹ́ẹ̀ni àwọn kan tí àwọn kan tó ń tọrọ yẹn. bákan méjì. ẹ òǹkà tí wọ́n ní kó o fi nipo àkọ́kọ́ náà nǹkan tí wọ́n ní kó o mú ni wọn fe fún àwọn ni wọn gbà wípé n tó fún ìdílé nù ètò fún yàwó sọdáàkì wọn ò ní bá gbà ìjọ ń tọrọ yẹn wọn ní ìdílé wọn lè pé kí ní kò rò nítorí ó ṣẹlẹ̀ pé àwa a kìí ṣe eégún kí làwa mùsùlùmí ẹ̀hìn tó bá ní fún àwọn ẹlẹ́bùn àwọn gẹ́gẹ́ bí òbí ọmọ kò sí wàhálà nítorí ọba lè fún wọn kìí sì ṣe àfúnma kéèyàn náà má tún ro lọ ọbẹ̀ pé bẹ́ẹ̀ from time to time tọ́lọ́mùbá bu máa ṣe dáadáa sí wọn. a sì ti mọ̀ wípé ìyàwó tó lọ lé ọkọ àwọn bàbá àti ìyá rẹ̀ wọ́n mọ ara mi bó ń ṣe ń ṣe lọ látọwọ́ ọkọ rẹ̀ tó ń bá ń ṣe dáadáa láì jẹ́ pé wọ́n rò ó ti tẹ́lẹ̀ àwọn ẹ̀bùn dáadáa dáadáa ọmọ yọ sí wọn tó o bá sì ti yọ oríṣi kejì ẹ̀ẹ́ from time to time àwọn náà máa mọ̀ pé ah, ọkọ lágbájá ti ẹ́ ọ́ àtúrábù ni àbí ọ́ àti kú ni kò kú. <laughs> òkú ọmọ yín fail so gbogbo eléyìí ọmọ ẹsẹ̀lẹ̀ so tó máa ń pè su twenty one orógbó twenty one ìgò oyin twenty one gbogbo ẹ̀ twenty one ẹ béèrè pé why this twenty one a sọ pé gbogbo àwọn ará ilé àwọn tí wọ́n gbà kọ̀ọ̀kan twenty one làwọn a sọ pé kò sí wàhálà wọ́n sọ pé ah ilé wa ọgbọ́dọ̀ pé twenty one o kò ní pè é. ó sì lè jùlọ tó ń tẹ́ bá ṣe ní kẹ́ ẹ àmọ̀ tó ń torí pàwọ̀ èso ọ̀sẹ̀ bọ̀ ẹ̀hẹ́n bọ́yẹ bọ́ lọ́dà fún yín kò sí ní táwọn afẹ́fẹ́ ṣe òkúta bẹ́ bọ̀ tí wọ́n tún á ń sírò gbogbo wọn tún fẹ́ ẹ fi kó sinapu sí o torí làwọn fi máa ṣàdúrà ọlọ́ọ̀ mẹ́jẹ ẹ fọ́ ọmọ ọmọ yín ọlọ́run sọkọ̀ ọ̀mùtí fún tí ẹ̀jọ̀ máa mutí òun nígbà tí gbogbo wọn bá ti mọ̀ bẹ́ẹ̀ ẹ rí i pé wọn ò ní dín lọ́nà láti ṣe tọ́lọ̀ fẹ́. wọn ò ní dín lọ́nà láti tẹ̀lé ta nabi wa muhammad sallallahu alayhi wa sallam subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu.